أن دعنا قد فتن الله سبحانه وتعالى كل شيء قدير وله الحساب والرزاق في جسمه ثم روى السبعين تريد الفرقان بين أهل السنة والجماعة وأهل البدع وأهل التبديل ìtumọ̀ rẹ̀ ó lè ní kí ìyàtọ̀ tó tẹ àwùjọ wa lónìí àwọn èèyàn wọ́n máa ń da ọ̀rọ̀ méjèèjì wọ́n máa ń da papọ̀ pẹ̀lú wípé wọ́n máa sọ pé ẹ̀yin tẹ̀bí ẹ̀yin tẹ̀bí nígbà míì wọ́n á sọ pé ẹ̀yin súnà ìyàtọ̀ ni wọ́n á ń bẹ láàrin wọn àti pé bó láti máa ma àwọn tẹ̀bí bó láti máa ma àwọn ahlu sunnati wal jamaa eléyìí ni ọ̀rọ̀ tí àwọn ustaz wa tó máa bá wa ṣe àlàyé kí ọlọ́ọ̀bá kí ó mọ́ṣẹ́ àìjẹ́ kí kí a rí gbọ́yé bí wọ́n ti sọ lọ قولوا أقول جالسي أقوم معنا فليتفضل الشيخ المشكور منا مأجورا من الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان أبا ọlọ́wọ́n bá تي أكو kó wájọ́ sí ayé látara islam ọlọ́wọ́n bá lè gẹ́lẹ́ tó fi islam kó wájọ́ lẹ́ni tí yóò máa rin ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá níbàmú sí ìlànà nabi sallallahu alayhi wasallam ọlọ́wọ́n bá náà lọ́bá ta dúpẹ́ fún eléyìí báyìí jẹ́ orin tó ga nínú ìsẹ̀mí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí èyàn bá dá nǹkan yìí mà lórí ọlọ́wọ́n bá tí ó ṣe wá ní ẹni tí yóò gbé àsíá ìsìláàmù ga ẹni tí ó gbé àsíá ìsìláàmù sókè ẹni tí yóò ma pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́n bá ẹni tí ó ma rí lànà nábì sallallahu alaihi tí ó sì nífẹ̀ẹ́ sí àti yẹ́ pẹ̀lú ìbámu sí ojú ọ̀nà àwọn salaf pẹ̀lú ìbámu sí orí àgbọ́yé àwọn asalafu sọ́lẹ̀ ilé ìtàmà sí àwọn asọ̀hábà ridwanullahi alaihim àwọn sọ̀hábí annabi sallallahu alaihi wasallam kíkí ọlọ́wọ́ba àti igi ọlọ́wọ́ba kọmọ bẹ́ẹ̀ kọ̀kan wọn ajẹ́rìí pé ọlọ́wọ́n báyìí onìkan lọ́ba tó tọ́ láti máa fún níjọsìn àṣìjẹ́rìí pa nàbí sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́wọ́n bá ní ojú sí ọlọ́wọ́n bá ní arsalahu Allahu bil huda wa dinil haqq ọlọ́wọ́n bá lè kílá rán pẹ̀lú ìmọ̀nà àtẹ̀sìn òdodo fabalagur risala anábì sì jí tọ́lọ́mọ bá rí kẹlá gbé kọlọ́rùn wà náà sọ al'umma anábi ti se wá sí fal'umma yìí wàtàrọ́ka náà alama hajjatin bai lọ anábi wá fi wálẹ̀ sójú ọ̀nà ilé tí ó mẹ́lẹ́gbò ojú ọ̀nà tó funfun lailuha kana hariha ojú ọ̀nà tó jẹ́ sí pé ọ̀sán rẹ̀ àtòrú rẹ̀ bákan náà ni wọ́n rí la yazighu anha illa halik ẹni kankan ní gúríkò níbi lànà nabi sallallahu alaihi wasallam afẹni tí ó parẹ́ nílé ayat alkiyama na'udhu billahi ta'ala min dhalik àwọn aláwọ̀ bá lódù sọ kó níbi káwà nínú ìkan nínú àwọn tí ó gúríkò nínú lànà nabi sallallahu alaihi ọ̀rọ̀ tí wọ́n ní kí arjọ gbéyàwó òun náà ni alfurqan بين أهل السنة والجماعة وجماعة التبليغ إياتو تنبلاري أهل السنة والجماعة أتي جماعة التبليغ ونوان كيالي جبية ولاني عراوة tí a bá ní kí a àkọlé yìí dáadáa wípé nǹkan kan ni tó yẹ sí pé ó dàrú máwọn èèyàn ní ojú láwùjọ tá a tó bá ti réyàn tó dárùn gbà sí tán réyàn tó fásitì sókè wọ́n ni àwọn tẹ̀blígì nù ṣé wọ́n náà tó ti lọ join àwọn tẹ̀blígì ni ṣé wọ́n náà tó ti wà ní àwọn tẹ̀blígì ni ọmọ yí tẹ̀blígì ní ṣe ẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n máa ń sírò ẹni tó bá ti dárùn gbà sí tó gé ṣòkòtò tíyàwó rẹ̀ ẹ́ ha àbóbìnrin náà tí ó ti lọ́kọ tó ń bo gbogbo ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá lè kẹ́lá ṣe páláṣẹ wọ́n máa sírù wọn mọ́ inú àwọn jama'atu tabligh pé àwọn tabligh a àmọ́ walhamdulillah tí a bá ní káwò adúpẹ́ fọ́lọ́run wípé ó ti ń yí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí wípé ahlùsúnnàtí wal jama'a yàtọ̀ fún jama'atu tabligh kódà ìlúmíwọ̀n bí ilẹ̀ ìpé sáàlùsúnnà lẹ́yìn ní àbí tabligh pé àwọn alùsúnnà làwọn ti wọn àwọn èsì tabligh ti wọn so eléyìí báyìí fa òun ni àìdákẹ́ tí àwọn olùpẹ̀pẹ̀ ọ̀dákẹ́ láti máa sọ aburú tí ń bẹ nínú jama'atu eléèlé ń fún àwọn ẹ̀lára pé àà ah, tẹ̀blígì lápé yìí a mọ̀ pé ní ṣe tẹ̀blígì ò tún dá ẹ̀ẹ́n à tẹ̀blígì tún dá báyìí so irú ilé báyìí ó fàájú pípa àwọn ẹ̀fín fúra mọ̀ pé à wọ́n ṣe tẹ̀blígì ò kódà tẹ́bá rí tẹ́bá ń sọ̀rọ̀ àwọn tẹ̀blígì báyìí àwọn tẹ̀blígì gan wọn tún tọ́ ma kọ́bọ̀ lọ́wọ́ wọn ma yàtọ̀ láàrin ahlùsúnnàtí wal jama'a àti tabligh àti jama'atu tabligh wọn ma yàtọ̀ láàrin méjèèjì kódà wà lil asafi shadid nínú tó bá nínú jẹ́ jùlọ o ni pé kódà a rí nínú àwọn brothers àbí àwọn sisters tí wọn ma yàtọ̀ láàrin ahlùsúnnàtí wal jama'a àti jama'atu tabligh táwọn wípé wàhálà yìí ti pọ̀ jù kí ni yàtọ̀ láàrin alùsùn àti tẹ̀blìrì nísìn láwọn sisters àtàwọn brothers náà tó ẹkùn wọn ní rúrù rí tẹ́bá ti ń sọ̀rọ̀ àwọn tẹ̀blìrì gbẹ́gbẹ́ lákùnrin fàwọn náà lẹ́jàrí alùsùn náà làwọn náà gbogbo abákan náà níwá ẹ̀ẹ̀ka tó gbà ní súnnà lọ́dọ̀ tí ẹ̀ kí yẹn dárùn gbọ̀n sí kó gé sókòtò kóbìnrin kó sì báyìí látara àìní àgbóyé ẹ̀sìn ni látara àìní ọ̀làjú ẹ̀sìn òun lọ́fà tó fi jẹ́ sí pé èyàn máa rò wípé tẹ́yàn bá ti dánù gbẹ̀sí tó gé sókòtò tó dẹ̀ bo ara rẹ̀ lóbìnrin ó ti dá lùsùnnà nìyẹn billahi alaikum tí a bá rí ẹnìkan tí ò kí ń sìn tó bá dárùn gbẹ̀sí tó gé sókòtò só ti dá lùsùnnà só di mùsùlùmí abẹ́rù pé kò sírú ẹ̀ ẹni tí ò kí ń ṣe mùsùlùmí tó dárùn gbọ̀n sí irun ọmọ rẹ̀ pọ̀ kò kí ń mú kankan bẹ́ẹ̀ ṣòkòtò rẹ̀ ní sùsáàkì ni ẹ ti rírí abẹ́ rírí naam àwọn kan láwọn tí rírí àwọn kan ló wà bẹ́ẹ̀ ni nǹkan tó fa ni pé nǹkan tí ò wọ́pọ̀ ni àmọ́ ń bẹ ẹnìkan ń bẹ ń gbé ní táǹkì ń bẹ yẹn wọ́n pè ní evangelist al-ma'ruf evangelist al-ma'ruf

ولا تموتن إلا وأنتم مسلمون kéèyàn kú kó lọ bá Ọlọ́run bá ní mùsùlùmí ó sàn ju kó wà nílé ayé ìkọ́ ma jẹ́ kéfèrí lọ ṣùkọ́lọ̀ bá lè kílákọ́lá ń kó làwà kú mẹ́ ẹni tá ń wúyí ó dárùngbọ̀n sí tó pọ̀ gidi gan kèé gé kankan nínú gbọ́n rẹ̀ àyàfẹ́lẹ̀ tó bá tu nígbàtí bá ń yà nìkan lọ́yàkù ẹgẹ́ bí nature ọ̀rùngbọ̀n ìrọ̀gbà olè mẹ́jà tí yẹn bá yà àfírú àwọn yíò nìkan iní máa ń jábọ́ nínú gbá rẹ̀ ní sùsáàf sòkòtò rẹ̀ sì délàjì ojúgun ẹni táwọn wuyẹ̀ bá jẹ́ lìsì rẹ̀ ni kò yẹ́ báyìí sí ẹ̀dàkùn pẹ̀lú pọ́dárùn gbà sí ó gbé sòkòtò yìí só ti di mùsùlùmí àbó ti dáàlù súnnà so bẹ́ẹ̀ bó téèyàn bá ń lọ síbi tí àwọn ìlú ẹ̀sìn dáadáa ẹ̀rí onísúfí ẹ̀rí ẹn tó jẹ́ pé onísúfí ni tó ń ti bẹ́ ó dárùn gbọ̀n sódẹ̀ gẹ́sùkòtò kódà ìyàwó rẹ̀ ẹ̀hà onísúfí dẹ̀ ni kódà nílọrin wọ́n mí báyìí ẹnìkan Saruk Hassan Saruk Sarukọ ẹni táwọn wí gbogbo àwọn ìyàwó rẹ̀ pátápátá ẹlẹ́hà ni wọ́n ọgbóǹtarìgì súfí dẹ̀ ni tó yẹ pé ìjẹ́ súfí ẹ lágbára débi tí ọtayọ àlà so kí láyé fàyọ́ bẹ̀ ní pé gbogbo ilé báyọ̀ sọ̀rọ̀ ìdádù sunnah wal jama'a nàmì nítorí wa a fẹ́ sọ yìí ọ̀rọ̀ kan tó pé ó tóbi gan ẹnu ìwọ̀nba wa tá a wà ní jòkúlẹ̀ tá a gbọ́ yìí ọ̀rọ̀ kan ní tó ẹ́sí pé a ó yẹ kí ó jẹ́ sí pé a ma sàlàyé lórí rédíò a ma sàlàyé lórí tẹlifíṣàn a ma sàlàyé láwọn mọ́sálásí ńláńlá àdúgbò wa a ma sàlàyé láwọn lectures ìta gbangba tí gbogbo èèyàn ma gbọ́ ni níbi tí ọ̀rọ̀ náà ibi tó lágbára dé àmá ẹnu ọ̀yá ẹnu ìwọ̀nba wá tá ń gbọ́ iná tá bá ti gbọ́ lágbọ́yé ó ń kálukú wa iná lálọ́mà convey mẹ́sẹ̀jì yẹn káàkiri lálọ́mà gbé mẹ́sẹ̀jì yẹn káàkiri lọ sáwọn àdúgbò wa lọ sí àwọn àyè ibi tọ́lọ́mọba rẹ̀ gábá ti fún kálukú ní kápá láti sọ̀rọ̀ tí tọ́lọ́mọba rẹ̀ gílófì wa jama'ati tabligh ìyàtọ̀ tí ń bẹ láàrin ahlu sunnah wal jama'a àti jama'ati tabligh ibadallah nínú àwọn fitan nínú àwọn wàhálà ìdàmú tí ó dé bá wọn mùsùlùmí lẹ́yìn tí anábi sallallahu alaihi wasallam kú tán òun náà ni fitnatul iftiraq fitnatu al-iftiraq wàhálà ìpínyẹlẹyẹlẹ àwa mùsùlùmí níjọ níjọ eléyìí báyìí ó jẹ́ nínú ó jẹ́ kan nínú àwọn wàhálà tó ní agbára gidi gan tó yẹ sí pé ó ṣẹlẹ̀ sí àwa mùsùlùmí kódà débi wípé anábi sallallahu alaihi wasallam ó bẹ̀ lọ́wọ́ ọba pé kíkẹ́ ní ìmọ́sẹ̀lẹ̀ àmọ́lọ́wọ́ ọba àlékẹ́ọlá ní

lórí wọn ọlọ́wọ́ bá lè kẹ́lájú kó yí ànábì sallallahu alaihi wasallam nínú suratul An'am àyà 65 ọlọ́wọ́ bá ní qul huwa al-qadiru ala an yab'atha alaykum 'adhaban min fawqikum ọlọ́ni rí ànábì ma sọ fún alùhùn ma ma sọ fún gbogbo ayé tó ní tàbí sọ pé al'umma annabi tàbí sọ pé al'umma annabi ummatun nabi sallallahu sallam gbogbo àgbáyé ni wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́wọ́ bá ní ààrẹ ìrẹ annabi sallallahu sallam ààrẹ oníṣẹ́ àyàfikọ́ ọmọ jẹ́ òjíṣẹ́ sí fún gbogbo àgbáyé ọlọ́wọ́ bá ní ààrẹ́sẹ́

lẹ́yìn lórí láti òkè yín huwalqadiru ala an yab'atha alaykum adhaban min fawqikum aw min tahti arjulikum tàbí kọjá pọ́lọ́wọ́ bá lẹ́kẹ́lẹ́ mú yà jáde láti ìsàlẹ̀ yín ọlọ́wọ́ bá lẹ́kẹ́lẹ́ níkàpá láti bá lẹ́kẹ́lẹ́ kó tó jẹ́ sí pé ọlọ́wọ́n bá àlékiọlá yóò wá máa fi apá kan nínú yín yóò máa fi jẹ ìdí àjẹ fún apá kejì apá kan máa gbógun ti apá kejì nínú yín so ibá ní unzur kayfa nusarrifu ayat ọlọ́nira annabi wo bí àwọn ọlọ́wọ́n bá àlékiọlá ti ń sàlàyé àwọn àyàwá ní ìfọ́síwẹ́wẹ́ la'allakum yafqahun la'allahum yafqahun káwọn yẹn lè bá ọ̀rọ̀ lọ́wọ́ bá náà áyà yìí ìgbà tí ó sọ̀kalẹ̀ ń sọ fá nẹ́bí sọ́lọ́sọ́lá pé èdè ànẹ́bí mọ́ sọ fá al'umma rẹ̀ pé ọlọ́wọ́ bá ọlá òun ló ní kapá láti sọ ìyàkalẹ̀ lẹ́yìn lórí anábì sallallahu alaihi wasallam ń bẹ lọ́wọ́ bá pé èrè lọ́wọ́ bá mo fi wájúhù èrè lọ́wọ́ bá tó ní àpẹẹlẹ jùlọ gbangba wájú rẹ lọ́wọ́ bá tó ní àpẹẹlẹ jùlọ mo fi bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kó sọ́wá kúrò níbi eléyìí báyìí kó sọ́wá kúrò níbi tí sọ ìyàkalẹ̀ léwa lórí àtòkè sánmà ìgbàtọ́nà tó sọ wípé aw min tàbí kọjá sí wípé ọlọ́run ọba àlékẹ́ ọlọ́run mú ìyà jáde láti sàlẹ̀ wá báyìí anábì sọ pé a'udhu bi wajhika èrè ọlọ́run ọba mọ wá sọ lọ́dọ̀ rẹ ọlọ́run ọba kó sọ wa kúrò níbi ìgbé ìyà dìde ránṣẹ́ sí wa láti sàlẹ̀ wa ọlọ́ni tàbí kí ọlọ́wọ́ bá lékẹ́lá kó fún yín káyẹlẹ̀yẹlẹ́ kọ́lọ́wọ́ bá lékẹ́lá wá máa fi apá kan kọ́lọ́wọ́ bá lékẹ́lá se yínlẹ̀ tó yẹ́ sí pé apá kan yọ́ ma gbógun ti apá kejì yọ́ ma dìde ogun sápá kejì yín anábi sallallahu alaihi wasallam sọ pé hadhihi ahwanu nínú tàbí ká sọ pé hadhihi hadha aisar eléyìí báyìí tó rọrùn díẹ̀ eléyìí báyìí lára àwọn fitna tó wá dé bá wa mùsùlùmí ni pẹ̀lú kí a mùsùlùmí jẹ́ tó yẹ́ sí pé àṣọ̀kan àjẹ́ni tó yẹ́ sí pé orin ojú ọ̀nà kanáà àjẹ́ni tó yẹ́ sí pé ìròrí wa papọ̀ sójú kan àjẹ́ni tó yẹ́ sí pé à ń tẹ̀lé ìlànà ẹyọ kan ṣoṣo ilé báyìí nínú àwọn wàhálà tó dé bá wa ni eléyìí báyìí sì ní nínú àwọn nǹkan tó yẹ́ pé àwọn ọ̀tá islam tí wọ́n náwó lé lórí ni àwọn ọ̀tá islam wọ́n náwó wọ́n ṣe wàhálà lórí bí àwọn musulmi bá sí ní jọkan nítorí pé ibi ìmá jọkan agbára wà ń bẹ̀ gan àmá níbi ká yapa yẹ́lẹ̀yẹ̀lẹ́ ìyà àti yẹpẹrẹ ló wà ń bẹ̀ àwọn agbára àwọn ọ̀tá so nítorí ló jẹ́ pọ́lọ́wọ́ bá lè jẹ́lá sọ láyé al-Qur'an ọlọ́wọ́ bá ní innal ladhina farraqu dinahum wa kanu shiya'a lasta minhum fi shay' ọlọ́wọ́ bá ń dájúdájú àwọn tó yẹ́ pé farraqu ọlọ́wọ́ bá ní innal ladhina farraqu dinahum ọlọ́wọ́ bá ń dájúdájú àwọn tí wọ́n fẹ́ ẹ̀sìn wọn káyẹlẹ̀yẹlẹ tí wọ́n yapa nínú ẹ̀sìn wọn wa kanu shiya'a tí wọ́n wá wà níjọ níjọ ẹgẹ́ bí àwọn yahudi àti nasọ́rọ̀ lasta minhum fi shay' ọlọ́ni rí ànábì ò sí lára rú àwọn èèyàn báyìí ayà yìí ọlọ́wọ́ bá rí gílájí ń sí àfọ́mà nábì sallallahu alaihi wasallam kúò níbi ìwà pẹ̀lú àwọn tó bá fọ́n káyẹlẹ̀yẹlẹ tún àjọ kan innal ladhina farraqu dinahum wa kanu shi'a lasta minhum fi shay eléyìí báyìí ọlọ́wọ́ bá rí gílájí ń sí àfọ́mà nábì ní pé ìrí ànábì ò pé é sára wọn ajẹ́ gbogbo gbogbo ẹnikẹ́ni tó bá fọ́n ká tó bá fọ́n ẹ̀sìn ẹ̀káyẹlẹ̀yẹlẹ tí wọ́n bá wà níjọ níjọ ànábì sallallahu alaihi wasallam ò sí pẹ̀lú àwọn wọ̀nyí anábi sallallahu alaihi wasallam ò sí lára wọn gbogbo ẹnikẹ́ni tánábi sallallahu alaihi wasallam bá dẹ̀ ti wà lára rẹ̀ faqad khaba wa khasira irú ẹni bẹ́ẹ̀ ti sòfò ní ẹkọ́ lọ́wọ́ àríká kó sọ wa kún bẹ́ nínú ayà mi ọlọ́wọ́ àríká sọ wípé ọlọ́ni munibina ilayhi wattaqu wa la takunu minal ẹjẹ́ ni tí ó ma ṣẹ́rí padà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ẹjẹ́ ni tí ó ma túbà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba wàtàkù kẹsì jẹ́ ni tí ó ma páyà Ọlọ́run Ọba wala takunu minal mushrikin Ọlọ́run Ọba ní ẹ má ṣe dàbí àwọn ẹlẹ́bọ Ọlọ́run Ọba ní ẹ má kọ́ sí àwọn ẹlẹ́bọ minal àlékẹ́lá ń sọ bí ká má wọn àwọn ẹni tó yẹ́ sí pé ọlọ́wọ́ bá alékílá ń pè ní ẹlẹ́bọ̀ yìí ẹ wala takunu minal mushrikin minal ladhina farraqu dinahum wa kanu shiya'a àwọn tó ẹkùn wọ́n fún ẹ̀sìn wọn káyẹlẹyẹlẹ wa kanu shiya'a wọ́n wá wà níjọ níjọ kullu hizbin bima ladayhim farihun ọlọ́wọ́ bá ní gbogbo

ọlọ́wọ́ bá rí kẹ́ sọ pé wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu nínú ayà yìí ìdájọ́ méjì àbí nǹkan méjì tó ní sí pẹ̀lú kẹta ń sọ ìrọlọ́wọ́ bá rí kẹ́ sálàyé bẹ́ ọlọ́ ni wa'tasimu bihablillahi jami'an ọlọ́wọ́ bá ní ẹ̀yin mú ẹ̀yin mú mi ní ẹ̀yin gbogbo ẹ̀yin mùsùlùmí i'tasimu bihablillahi jami'an gbogbo yín pátápátá ẹ dìrọ̀ mọ́ okùn hamdullah okùn ọlọ́wọ̀n bá tí wọ́n wí nínú àyà yìí òun náà ni la ilaha illallah gbogbo yín pàwátá ẹ̀sọ̀ kan lórí tawhid arínàwà mufassirun tó ní hamdullah okùn ọlọ́wọ̀n bá tí wọ́n wí nínú àyà yìí òun náà ni al-Qur'an al-Qur'an nǹkan jáde kùránì dẹ̀ wá sàlàyé fún wa òun náà nípa àtàwíd abẹ́ẹ̀kọ́ ni so wà ẹ̀tẹ́símú bí hablillahi jẹ̀míà ọlọ́wọ́ bá ní kí ọwà mùsùlùmí kádìrọ̀ mọ́kàn ọlọ́wọ́ bá kásọ̀kan lórí ọ̀rọ̀ tàwíd ló fi jẹ́ sí pé tàbá ń sọ wípé afẹ́ ṣọ̀kan afẹ́ ṣọ̀kan wa mùsùlùmí in tá ma ṣọ̀kan lé lórí òun náà ni lórí ọ̀rọ̀ tàwíd lórí tàwíd

ọlọ́wọ́n bá ní ẹ̀dẹ̀ rántí ìdẹ̀ra èmi ọlọ́wọ́n bá lórí yín ìkúntùm àdáà nítorí pé nígbà kan rí ọ̀tá ara yín lẹ̀ mọ́ ń bára yín ṣe ìdílé kan ma bá dílé kejì ṣọ̀tá àwọn ìran kan ma bá ran kejì ṣọ̀tá báwọn lárúbáwá ṣe rí nìyẹn ìkúntùm àdáà

oníranmára elédè médè ilé ìbáyìí nínú àwọn kan tí ń pín mùsùlùmí yẹlẹyẹlẹ ni ó yẹ kí gbogbo àwọn mùsùlùmí ó yẹ ká sákò kúrò níbi gbogbo orú àwọn nǹkan báyìí ká jẹ́ ni tí ó mọ ṣọ̀kan láì tí ẹ e wo ìran ti wá ti

hadith tánàbí sallallahu alaihi wasallam ti ń sọ nípa bí alìmọ́ yóò ṣe pín yẹlẹ̀yẹlẹ anábi sallallahu alaihi wasallam sọ anábi ní iftaraqatil yahudu ala ihda wa sab'ina firqa anábi láwọn yahudi pín sọ́nà 71 waftaraqatil nasara ala ithnatayn wa sab'ina firqa anábi ní àwọn nasara ti wọn àwọn pín sọ́nà 72 àwọn tó ju tàwọn yahudi lọ wa sataftariqu hadhihi al-umma alìúmẹ̀ ní ànábì náà tó tó wá dé gbẹ̀yìn yìí àwọn náà padà pín àlàsàlásì wọ́n sọ̀rọ̀ ìrìnà fírkọ̀ àwọn pè sọ́nà 73 kulluha fin nar illa wahida arẹ́bì ní gbogbo àwọn táwọn ìrìn rẹ̀ wọ́n lọ àyàfi ìjọ ẹyọ kan ṣoṣo kulluha fin nar illa wahida arẹ́bì ní gbogbo wọn yẹn ọmọ náà ni wọ́n àyàfi ẹyọ kan ṣoṣo àwọn sọ̀hábà wá bèèrè wọ́n ní àwọn wo ní ìjọyọ kan ṣoṣo tí ó láyẹ ìrí ànábì yìí òjísẹ́ ọlọ́wọ́ bá kọ́ ànábì sọlọ́sọ́m sọ pé humul jama'a ànábì ní àwọn ni aljama'a aljama'a àwọn ni ìjọ kan tí ó lá ẹ wò bí hadith ṣe wí humul jama'a àwọn ni jama'a náà jama'a ibadallah àwọn jama'a wọ́n ànábì wí báyìí sẹ́pá nẹ́bí ọ̀dákọ̀ jama'a kankan bí báyìí àbí ẹ̀kọ́ ni anẹ́bí ní humul jama'a àwọn jama'a làwọn tí ó láyẹ tàbá ni jama'a náà kọ̀ wá sí ẹnìkan lónìí tí ọmọ claim kóhun ni jama'a yẹ àbí ẹ̀kọ́ ni kò sí ìjọ kan lónìí tí ó ma pàpẹ mọ́ra pé aljama'a tánàbí ń wí yíò àwa ni now anẹ́bí fún rẹ̀ wá sàlàyé nínú hadithu mi wípé àwọn àròyìn wọ̀nyí gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí lára rẹ̀ àwọn ni aljama'a tá ń ayẹ́ pé ilé ìta fẹ́ kàtánà bí sàlàyé ẹ̀ yìí gbogbo ẹnikẹ́ni tó bá ti kó sínú àwọn nǹkan yìí irú ẹni báyìí tó bá aláà akírò ẹni báyìí kó oríire púpọ̀ nínú ẹgbà wá mẹ́yìn tó sàlàyé lè Ànábì ní ana alayhi al wa ashabi Ànábì ní àwọn jama'a náà àwọn tó jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí ìkàtẹ́mì Ànábì wà lórí ẹ̀ lónìí gbogbo àkídà tẹ́mì Ànábì gbogbo ìbádà tẹ́mì ànábí wà lórí ẹ̀ lónìí gbogbo àwọn ìwà tẹ́mì ànábí wà lórí ẹ̀ lónìí wa ashabi àti tàwọn sọ̀hábà mi tó wà lórí irú àdìsọ́kà táwọn sọ̀hábà mi wà irú ìbádà táwọn sọ̀hábà mi ṣe ànábí láwọn ni aljama'a a jẹ́ pé gbogbo àdìsọ́kà tí yẹn bá ti ní gbogbo ìbádà tí yẹn tí ó bá ti jọ orílẹ̀ táwọn sàhábà wà lórí ẹ̀ nígbà yẹn irú ẹni bẹ́ẹ̀ ò sínú àwọn jama'a tánàbí ni yọ́lá yẹn ni kò sínú jọ kan tánàbí ni yóò se kíni yọ́lá kó bí Ọlọ́run bá tí ó wà jẹ́nà yẹn eléyìí lọ́fàá àwọn afáàmọ́ fi ń pe ìjọ ẹyọ kan yẹn ní alfirqatu najiya kí ni mo pé jama'a o alfirqatu najiya ìjọ ẹyọ kan oṣo tí ó là kó bí Ọlọ́run bá torípa àwọn ìjọ ẹnìkan ànẹ́bì yóò se kíni ànẹ́bì òun nìkan ni òní wọ náà ni alfirqatu najiya jama'a eléyìí báyìí ní pìlẹ̀ ta fẹ́ mọ gbogbo ọ̀rọ̀ wa lé lónìí a fẹ́ gbé iṣẹ́ àwọn jama'a àwọn jama'atu tabligh àti àkídà wọn bákanáà a dẹ̀ fẹ́ gbé iṣẹ́ àwọn ahlu sunnati wal jama'a àti àkídà wọn a fẹ́ gbé sórí òsùn wọn intanẹ́bí wà lórí ẹ̀ nígbà yàtàwọn sọ̀hábà kò yí bá nísìnyí ilé bá ní ká wọ́n mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin ahìlùsúnná àti tabligh ibadallah tí a bá wo jama'atu tabligh tablir? jẹ́ ká wo àwọn iṣẹ́ wọn tí wọ́n ṣe àtàwọn wọn káwà mọ̀ bọ́yá wọ́n wà lórí ojú ọ̀nà yẹn àbí wọ́n sí lórí ojú ọ̀nà yẹn náà alákọ̀ọ́kọ́ náà àwọn jama'atu jama'a kan ni wọ́n tó jẹ́ sí wípé ẹni tó dá wọn lẹ̀ tó dá jàmáà yìí ó wá láti a ibi kan táǹpè ní kandala ní India wọ́n fi máa ń pè ní alkandahlawi tó pọ́ wá láti kandala ní India lẹ́ni tó dá jàmáà ju tabligh ẹni tó dá lẹ́bi tó ṣe wá nìyẹn kò yí báyìí nísìnyí ẹni isi ni ó gbé jẹmọ́ ìkalẹ̀ lórí àwọn òrùrí kan ni ó gbé kalẹ̀ lórí àwọn òrùrí kan ẹ ká wá yí àwọn òrùrí náà o ká wá gbé ìrọ̀lú náà sórí òṣùwọ̀n ìntánẹ́bí wà lórí ẹ̀ nígbà yẹn àtàwọn sọ̀hábà só bá wọn àbí mu alákọ̀ọ́kọ́ àwọn tabligh fi ni àwọn wọn pè ní jàbùríyà àwọn tó gbà wípé àtẹni tó ṣe dáadáa o àtẹni tí ò ṣe dáadáa o ọlọ́run ọba náà ló jẹ wọ́n ọlọ́run ọba ló jẹ wọ́n so ọlọ́run ọba àlékẹ́lẹ́ ò ní fìyà jẹ wọ́n lórí gbogbo ń tọ́báwù kéèyàn ṣe láburú kò yí báyìí tó pọ́lọ́run ọba náà ló jẹ páṣe kìí ṣe pówó òun náà eléyìí báyìí nínú àkídà àwọn tẹ̀blìtì ló wà ó yapa sí àkídà nẹ́bì sallallahu alaihi àwọn tẹ̀blìr ẹni tó bá ti tẹ̀rì sínú tẹ̀blìr dáadáa tí bá mú tí báyìí àbí ń parọ́ torí wọ́n máa parọ́ gan wọ́n dẹ̀ máa jàmbáyàn àmọ́ ẹlẹ̀rálùsúnà náà ti ń parọ́ ẹlẹ̀rálùsúnà ti ń jàmbáyàn ìyẹn ò sọ wípé ọsọ̀ alùsúnà dẹni tí ọsọ̀ islam ò kárí musulmi ti ń jalè ìjọ sọ pé islam ò dá kárí musulmi ti ń pààyàn àbí musulmi ti ń ṣẹbọ lọ́sọ fún apẹ́sìn ẹlẹ́bọ ní islam so kárí tẹ̀blìrì kárí ẹ̀ka tí ń tẹ̀lójú ọ̀nà tẹ̀blìrì kọ́ ma parọ́ kọ́ ma ṣe jàmbá kó ma jalè kò tí sọ fún wa pé jamaatu tẹ̀blìrì ọ̀dá ó dìgbà tá bá tó wọnú manhajú wọn tá bá rí pé manhajú wọn àbí àójú ọ̀nà wọn tí wọ́n rìn ó sọ̀pọ̀ tí kíyàn ma jalè kíyàn ma mutí kò tí yẹ báyìí nísìn ìgbà ìlà tó wà lè gbà pé ah tó bá yẹ pé lànà tẹ́ntẹ̀lì ní kọ inú nǹkan báyìí lànà tí ò dáa ni àmọ́ tó wá pé ìwọ gangan fúnra rẹ ló ń wúrú wà yìí kéṣe pé nù lànà yẹn lọ́wà ìwọ gangan ló dá kò tí kò bá lànà gbogbo tí yẹn bá wù kó láyé tẹ́wọ́n pé àbúrọ́dà ah, kí wọ́n tẹ́ǹsẹ̀ sí náà yóò ní ọlọ́run ní bọ́dọ̀dà kí wọ́n tẹ́ǹ jalè yóò ní ọlọ́run ní bọ́dọ̀dà kí wọ́n tẹ́ mọ́gbó yóò ní ọlọ́run ní gbogbo nǹkan ọlọ́run ní ọlọ́run ní ọlọ́run ní eléyìí báyìí wàlláhì inú àkídà àwọn tẹ̀blíìdì lọ́wà wọ́n ní gbogbo tó bá ṣe é ṣe ọlọ́run ní àti gbogbo tí ó bá ṣe é ṣe ọlọ́run ní kẹ́ mọ̀ pé gbogbo tí bá ń ṣẹlẹ̀ ọlọ́run ní ó máa ṣẹlẹ̀ àti gbogbo ọlọ́run ní gbogbo ẹ̀ eléyìí báyìí àkídà jàbúríyà ni

ọwọ́ abẹ́ fi kádàrá sẹ̀rí ẹgbẹ́ báwọn tẹ̀blíkì sí mọ́ fi kádàrá sẹ̀rí kí ni nǹkan tó ṣe ìgbà tó jalè ó wá mú lọ sọ́dọ̀ Umar láti pé ká gbédàjọ ṣẹ̀ríà lé lórí sẹ́sì mọ̀ pé tó bá jalè déédéé nǹkan tí ṣẹ̀ríà ní ah, ya Umar ya amirul mu'minin ya amirul mu'minin à ah, ó lè tí mo jẹ́ yí ọlọ́run ló jẹ́ kó fún mi ọlọ́run ní kí n já

eléyìí báyìí nígbàtà aléyàn tó fẹ́ ṣe ihtijaj bil qadar tó fẹ́ fi kọ́dàrá sí ẹ̀rí lórí aburú tí ń ṣe kí ni umaru ṣe umaru tako tó bẹ́ kò sínú manhajú ahli sunnah wal jama'a so àwọn jama'atu tabligh fi babil qadar jaburiyatu níbi báàbù kọ́dàrá ní àwọn jama'atu tabligh níbi báàbù al'iman murjiya ni wọn kí náà ń pè bẹ́ẹ̀ murjiya làwọn tó gbà wípé gbogbo tó bá wù kí yàn máa ṣe lẹ́sẹ̀ kò kó bá imaniya la yadurru la yadurru ma'al imani dhanbun la yadurru ma'al imani dhanbun bẹ́yẹ̀ bá jalè kò kó imani rẹ̀ bẹ́yẹ̀ bá mutí kò imani rẹ̀ bẹ́yẹ̀ bá ń ṣe imani rẹ̀ bákan kò sí èyí tí yẹn lè ṣe nù sẹ́ táàfi yọ jáde kónú islam kò sí sẹ́ tí yẹn lè ṣe táàfi pè ní kèfèrí eléyìí báyìí àkídà àwọn tẹ̀blìrì ni kò sí ẹbọ tẹ́ ẹ lè máa ṣe láyé kò sí ẹbọ tẹ́ bá ti ṣe la ilaha eléyìí báyìí àkídà àwọn mùrùjíà ni eléyìí báyìí àkídà àwọn ta ní o àwọn mùrùjíà ni kò sínú àkídà tó ahli sunnati wal jama'a kò sí nínú lànà nabi sallallahu alaihi wasallam tánàbí wà lórí ẹgbà yẹn nítorí pé la ilaha illallah ó láwọn nawaqib ó láwọn tó ń bà jẹ́ òun náà ni pé àwọn iṣẹ́ tí la ilaha illallah tó ń pè wá lọ tó ń

ó yapa sí ojú ọ̀nà al-Qur'an ó dẹ̀ yapa sí kí ni o sí ìlànà nabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ dáwà yìí mabniyatun ala aslaini azimaini wa huma al'amuru bil ma'ruf wa nahyu anil munkar dáwà ìpẹ̀mùsójú ọ̀nà náà ba wọ́n ma lórí ìpìlẹ̀ méjì tó tóbi òun náà ní ká mẹ́ pàwọn èèyàn lọ síbi dáadáa ká dẹ̀ mẹ́ fáwọn èèyàn ọlọ́wọ́ bá lẹ́gẹ́lẹ́ sọ bá nẹ́bí Nuh alayhi salatu wasalam nínú suratu Nuh nínú suratu Nuh nínú suratu Nuh ọlọ́wọ́ bá ní inna arsalna Nuhan ila qawmihi an anzir qawmak min qabli an ya'tiyahum adhabun alim abẹ́kọ́ ni an anzir qawmaka lọ kìlọ̀ fáwọn jọ rẹ̀ annahyu anil munkar lọ sọ fún ọpá burú tí wọ́n ṣe yàn ọ̀dá

ọlọ́wọ́ bá nígbẹ́ jíkọ́ rẹ̀ pé ẹjẹ́ kó máa wà láàrin yín umma àwọn ìjọ kan àwọn èèyàn kan yad'una ila al-khayr tó máa pè àwọn èèyàn lọ síbi oore wa ya'muruna bil ma'ruf tó máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wa yanhauna 'anil munkar tó dẹ̀ máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn àbáwọn jama'atu tabligh nínú nínú manhajù wọn ni pé ìmá kọ ìbàjẹ́ fáwọn èèyàn ìmá ń lé àwọn mú lọ́wọ́ tẹ̀bílígì sọ fún yín wípé ẹ má sọ fún yẹn pé tí ń ṣe ọ̀dá kò sínú lànà àwọn ẹni kò sínú lànà àwọn aṣíwájú ká má sọ fún yẹn pé nǹkan tí ń ṣe ọ̀dá ẹ fílẹ̀ ẹjọ́ ma lọ jáde yọ́ ma yé fúnra rẹ̀ ma ma wípé ọ ma fúnra nítorí dá fúnra wa ma àti dáadáa fúnra wa bá ní fi lọ́lọ́wọ́ bá lè gráfi sọ tíra kalẹ̀ fún wa láti máa sàlàyé aburú àti kíni o àti dáadáa rusula mubashirina wa munzirin li alla yakuna linnasi hujjatun ala Allahi ba'da rusul so àwọn jama'atu tabligh wọn kí ń ṣe kíni o wọn kí ń pèyàn sí wọn kí ń kọ aburú fún yàn kódà ó débi wípé tí jama'atu tabligh tán bá lọ sínú mọ́sálásí kan àbúwọ́n lọ sádùgbò kan tán bá àwọn èèyàn lórí záwíyà tó ń ṣe záwí àbọ́bá wọn tẹ́yìn tọ́wàf tán rọ kíríkà sáré jẹmáàlù tẹ̀blígì sọ wípé ẹbá wọn ṣe ẹmẹ́kọ̀ fún wọn wọ́n gbé yìí sábẹ̀ nǹkan tó ń pè ní al-ikram wọ́n pè yẹn ní kíní o ikram ikram ni pé nígbà tẹ́ bá ń bá wọn ṣe nǹkan tẹ́ ń bá wọn ṣe nǹkan tó ń ṣe tẹ́ pọ́n wọn lé ìgbà yẹn ní inú ó dùn sí láti gbọ́n tẹ́ fẹ́ sọ fún wọn

wọ́n ẹ̀ lè lọ jáde láíláí kẹ́tì ọ̀síwájú kan sí dáwà láíláí nítorí pé kèése islamu náà bẹ́ pèpè sí wọ́n bẹ́ pèpè sí jamaru tabligh ni so wọ́n bẹ́ pèpè sí àwọn 6 point wọn ẹ́ àwọn 6 point náà bẹ́ pèpè sí ó dẹ̀ ti ní gbogbo báyé máa ń ṣe so tó ò bá tí ì máa ó lè ṣe dáwà lọ́nà tabligh láyé ẹ dákun tó bá jẹ́ pé islamu ni tabligh ń pèpè sí tó bá jẹ́ pé islamu ni ẹ dákun kí ló ẹ̀ṣẹ̀ di pé nígbà tí bá tó báyé lọ jáde oṣù mẹ́rin kí tó mọ̀ ṣe dáwà ó dìbà tí bá tó bá yé lọ sí dáadé ogójì ọjọ́ kí n tó mọ̀ sí dáwà ìgbà olórí bẹ́yẹn ṣe bí gbégi nǹkan lọ́pẹ́kọ̀ọ́ nípa islam kí n dẹ̀mọ́ pẹ̀pẹ̀ sí islam ni àmọ́ kéèṣe islam ni tẹ̀blígì mọ́ ń pẹ̀pẹ̀ sí nítorí ẹ̀lọ́pẹ́ pé wọn bùkátà mọ̀ síwájú kan tó ṣe dáwà nǹkan tẹ́ bùkátà ni pé wá kẹ́kọ̀ọ́ bá ṣe mọ́ ṣe dáwà yìí gbogbo ọ̀rọ̀ tó ilaha illallah kó dẹ̀ pẹ̀rẹ̀ sí la ilaha illallah gbogbo bá dẹ̀ lọ sí lọ tó bọ̀

ọlọ́run ní kí o wá gbọ́ ó kó wa jáde kúrò mọ́sálásí ọsọ mọ́sálásí ìdáwòrò àbọ́ ọsọ mọ́sálásí ìdáwòrò ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها ẹ̀ ń pẹ̀pẹ̀ sí mọ́sálásí ìdáwòrò nìyẹn ẹ dákun ẹ wá máa wò kí ni dùnú rẹ̀ ṣebí kí gbogbo jama nǹkan fókọ́lẹ̀ kankan lọ jáde ni gbogbo àwọ́ta wá fi mọ́sálásí rẹ̀ àfókọ́lẹ̀ alọ́síjáde ológójì ọjọ́ àbí ìjáde olóṣù mẹ́rin nígbàtá bá dé sáwẹ̀ ewúrẹ́ kí ọmọ kírun mọ́sálásí ewúrẹ́ ní ọmọ sí mọ́mù fáwọn ewúrẹ́ àwọn àgùntàn ní ó sì mọ̀ tó lẹ́yìn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ̀dàkùn ibò ní tẹ̀bílì kí ń kó wa lọ gẹ́ná nítorí pé gbogbo ẹ̀yin tẹ́ jáde kó ní mọ́sálásí tẹ́ bá tún dé mọ́sálásí mi ẹ́dùn àwọn o ẹlọ́kùn gbogbo masarasi àdúgbò wọ́n wá ń wa akógbọ́ kó ládùgbò yẹnyẹn ẹ no destination ẹlọ́kùn ìbéèrè technical question wọ́n fẹ́ kẹ́ ìbìlá ilé ịbụ

awakọ̀ ogbó jama awakọ̀ ogbó musulmi Nigeria kú o sẹ́gbẹ́ ìtí jama ìtí tẹ̀bílìgì ń pè wá sí ni ẹ àbíṣẹ́ ìtú ń pè wá sí ní ká mọ̀ dáhùn ká mọ̀ awakọ̀ ogbó akó wọn lọ sí Ghana akóta àwọn Ghana náà akó ogbó Ghana akó lọ sí Ivory Coast a wọn là ń kó ẹ̀ lérí bí táwọn àdìsáàdì bí tí wọ́n káwọn ẹ̀jáde kó lù títí ah, ah, ah, àníbòlẹ̀ ń kó wa lọ sẹ́ èmi mo sì wà lórí question yẹn lájọ́ tí mo ti ń bí jẹ̀má tẹ̀blík kò sí tẹ̀blík tó rí dáhùn rí láyé pé ìbòlẹ̀ ń kó wa lọ gan torí èmi ọmọ ìrìn òṣìbá èmi ọmọ wallahi láàfin gbogbo eléyìí báyìí nínú usulu dáwà tẹ̀blík ni àníṣẹ́ tẹ̀blík wọn pàtàkì mà rárá in fact in fact tẹ̀blígì gbà wípé èsù ni mà mo fi Ọlọ́run búra àwọn ilé tí mo ń sọ yìí kèése wọ́n ní wọ́n pé kèése pé ìbanilókọjẹ́ èmi mo bá wọn lò dáadáa èyí ṣe tẹ̀blígì rí o àmọ́ mo bá wọn lò dáadáa àjọ sùn lójú kan náà àjọ jí kò yí báyìí nísìnyí èmi èsì ìfi wọn lọ́rùn balẹ̀ tẹ̀blígì gbà wípé wọ́n ní sẹ́rí lágbájá àti lágbájá ìmọ̀ ni wọ́n mọ̀ wọ́n ṣe gbìyànjú ìmọ̀

jamaatu tẹ̀blígì ń pẹ̀bẹ̀ kó bí ma nítorí pé tẹ́ bá ti ma láyéláyé ẹ̀lẹ́ máa tẹ̀lá láìmà kákàkiri tẹ́ wá rí kò wá síbẹ̀ sí lè ma kéwú tó láyé tẹ́ bá lọ sí jáde jamaatu tẹ̀blígì ó fi ẹni tí ma kùránì ká àmọ́ ti lọ sí jáde lóṣù mẹ́rin yóò fi ṣe àmìrù lé lórí ní ẹ̀lẹ́ sàmìrù lórí ẹ̀ láyéláyé láyéláyé ẹ̀lẹ́ sí àmìrù lórí ẹ̀ yóò yà sí kò sí nǹkan tẹ́ ilé mọ̀ nú ẹ̀sìn wọ́n àjẹ́ lè gbà kẹwàá bọ́ta ń sìn ẹmà wo èyí ti rírí ibi jáde tẹ̀blík tẹwàá ní tó wà fà ẹ̀yìn innal hamdalillah ni ọ̀rọ̀ nípa kí ẹ máa so pàró ìbádàlọ́ tàbálọ́wọ́ yába ẹ ti rí bí tẹ̀blík kọ́ sọ orú ẹ̀ láyé láìláwọn ní sọ wàláhì gbẹ̀yàn báyìí lọ jáde tọ́bá bá wọn sọ tọ́bá ilé sọ wọ́n

ó nígbà táwọn wá débẹ̀ ìlú ìwá ní mọ́sálásí wọn kọjú sí kíblà ó láwọn wá gbìyànjú àwọn wá sọ because jama dabiligi wallahi wọ́n ní sọ fún yín pé kò kọjú sí kíblà láìláì wọ́n ní sọ fún yín alẹ́ ẹ̀gbọ́dọ̀ pa burúkú yẹn ẹ̀gbọ́dọ̀ sọ ẹ̀pẹ̀ wọ́n lọ síbi ìjáde wọ́n mọ̀ mọ̀ fúnra wọn ùsùlù wọn ni pé ẹ̀sà ìjáde ni ẹmọ̀ pẹ̀pẹ̀ sí ìjáde kí tẹ̀bílì gírí ọkọ̀ ọ̀dánù mọ̀ sí báyìí kó gé sókòtò kọ́ máa rí ọkọ̀ ma sọ̀rọ̀ àkídàrú sínú àjàmà lẹ́nu báyìí kò tí ìgbà tó bá ṣe ọkọ̀ rí ọkọ̀ ìlú rẹ̀ àyàn síwájú ọfẹ́ tàn ó nìyẹn ìkọ́rọ̀mù lọ́fẹ́ ṣe fún ẹyẹn àyàn síwájú wa èyí kí ní kẹ́dàkùn ìjáde oṣù mẹ́rin lẹ́ti lọ́nà ọfẹ́ mọ̀ bẹ̀yà tẹ̀bílì gínú àbí èsì tẹ̀bílì gínú tó bá ní à ìjáde bó èmi ọ̀nà jáde ẹ̀yà síwájú wa ẹ̀nà jáde bó ojú ọ̀nà mẹ́rin rẹ̀ ní akẹ́lẹ́ kan tẹ̀bá sọ yọ́kọ́ ni oṣù mẹ́rin àbí mọ́ṣẹ́ lọ́ọ̀ ó ń gbé ń gẹ̀ sí ayẹ́ ni o ọfẹ́ tẹ̀sí ni oṣù mẹ́rin àbí dáadáa yọ́rọ̀ yìí lóṣù mẹ́rin ayẹ tí ló ṣe mẹ́rin ọmọ ìyá ìyá síwájú èyàn àgbàlagbà èyí kí níka 40 days ńkọ́ tí bá dẹ̀ tí lọ 40 days ah 40 days lọ 3 days ńkọ́ tí bá dẹ̀ tí lọ ah ẹni tí mo sọ pé o ń kéwú lọ́dọ̀ mi àwọn jama'atu tabligh wọ́n rẹ̀ ní òṣìkan Pakistan láwọn ti àwọn tó jẹmọ Pakistan wọ́n wá sí masalasi kan ní méjì ní ibi sáìdì méjì ẹni yí mo wá ní kóǹsù mẹ́ wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ olè náà ni ma fi parí inṣáàlá bàtà wá débẹ̀ bàtà débẹ̀ ẹni tí elétọ́jẹ́ pakistani ẹ tí mo fẹ́ bá sọ̀rọ̀ abásálámọ̀ síra wa kò rí mérí láyé fa àmọ́ ọ chánsì mi nítorí pé elderly person ni àgbàlagbà ni ó fi ọjọ́ orí chánsì mi jọ ẹ̀ <laughs> aláì ó kọ́kọ́ rí mi ń sálámọ̀ sí mi báyìí ó ah, kò gbọ́ òyìnbó náà dáadáa o four months mo ní no no no no èmi náà mo come down sí level ẹ̀ torí kò gbóyìnbó four months mo ní no no no no ah forty days mo ní no no no three days mo ní no no ah three days is good for you three days is good for you three days is good for you wàláì tí ń bá mi sọ nìyẹn three days is good for me ní bá mi sọ wàláì orí mi pẹ̀lú rúngbà pẹ̀lú sokoto. ó bèèrè báwo ni dáwà ń lọ nílùú wa ó bèèrè báwo ni dáwà ń lọ lórí ládùgbò wa ó bèèrè àkídà mi pé aina

wọn gbà pé ní kankan sí islam láyé àfẹ́rí tí bá ń lọ jáde nítorí wọ́n máa ka orísìsí àwọn ọlá tí ń bẹ fún àwọn tó lọ jáde tán darí fún yí ṣe wá rí tẹ̀blígì láyé irọ́ ti dẹ́kàn pọ̀lọ̀ wọn ń pa ìyẹ́lẹ́yàrọ́ wàláì tẹ̀blígì ń parọ́ gan gbogbo tí ó ṣẹlẹ̀ wọ́n mẹ́ni ó ṣẹlẹ̀ ẹ ṣẹrí ìjọ tí mo ti hẹ́ ti tẹ̀blígì láyé mẹ́rùn àwọn ilé mọ̀ ní kí n fi wà ẹ́kìlẹ̀ kí n kálọ̀ jáde nípa wà láìlẹ́gbọ́sọmọsọ fún yín àwọn ilé ó kèrè búbá mi o aláàdì rẹ́jísà wà ẹ́kì àwọn tẹ̀bílìkì wá gbọ́ mọ́ wá sí kírùn mọ́sálásí yẹnjọ́ ẹ̀ báyẹ̀ wá lẹ́yìn asúrì ni bọ́ ṣe parí kìníta báyìí tí ọ̀dọ́ ẹ̀yin kìníkan ẹ̀yin síwájú ẹ̀yin ṣe kírọ́mù fún mi mọ́sáwá bá mi sọ̀rọ̀ títí fá mo ní bàbá èmi ò lè lọ jáde kílódé mo ní mo níwà ẹkì wájú ní àwọn ní àà brọ́dá ṣe rí gbogbo nǹkan ọlọ́run ní ọlọ́run ní máa ń ṣe gbogbo nǹkan ah, ni tó bá jẹ́ fi gbọ́gbọ́ bẹ́ẹ̀ ṣe wà ẹ́kì ṣẹgbọ́ ẹ̀kọ́ fi mílẹ̀ pé ààrẹ ah, bá parí ọ̀ẹ́kì máa lọ jáde wà lẹ́ẹ̀kọ́ fi mílẹ̀ o wá ní àà ah, ọjọ́ bí ti yí báyìí náà ni irọ́ ti báyé wọn jẹ́ ọjọ́ bí ti àwọn jẹ́mọ̀ kan wá gbé ìjáde lọ sí mọ́sálásí wọn

kò bọ́dẹ̀ láti lọ wo result ìgbà tí yóò ṣe exam yóò lọ wo result kò lọ wo result àwọn àwọn akẹgbẹ́ rẹ̀ tán lọ result bó ṣe débẹ̀ náà bá congratulate pé ah congratulation ah a parallel ní congrats wàláì mo fọ́nà bàbúrà bí yẹn sọ fún bí bá yẹn sọ fún bí kí a1 lẹ a1 parallel wàláì bàbá yẹn sọ fún ẹgbẹ́ wàláì mú pè oníbí ń sọ fún mi ní ó ní èwà lórí ó wá ní àwọ̀ ah, mbó ah, ah, èmi tí ní ìsẹ̀zámù náà èmi tó ẹgbẹ́ jáde bọ́lọ́wà ìwọ́ wúlò ẹ̀zámù ìwọ́ wúlò ẹgbẹ́ mi ló jókòó sínú ẹ̀zámù ọ̀l wàláì ẹni ẹ tó sọ pé ọ́sẹ̀ záàmù sẹ́pọ̀ òun rí pé ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ òun ló jókòó sí ọ́sẹ̀ záàmù dáadáa kó a1 parallel ló ní tòótọ́ kí lọ́fà àwọn màláìkà lọ́wọ́ bá ṣẹ̀ záàmù ilé ọmọ ìyá ilé lọ jáde màláíkà bá ṣe záàmù irú oró ti ṣẹlẹ̀ wà láìkù sí àgbákòrọ́ tí è bá sàsìkò ní mo lè ka irọ́ mẹ́wàá tí jẹ̀bílìkì sọ fún wọn nígbà tàbá ń pè lọ sí ìjáde wà lọ́ì kódà kọ́ sọ fún àwọn jẹ̀bílìkì pé ìyàwó rẹ̀ lóyún sínú báyìí ó dẹ̀ ti sọpírẹ́sì alákọ̀ọ́kọ́ ó ti sọpírẹ́sì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ló kù tí wàláì tẹ̀blígẹ̀ sọ fún ọpẹ́kọ̀ kálọ̀ jáde kó fi ìyàwó rẹ̀lẹ̀ pé ọlọ́run ó tèkì rẹ̀ wàláì wọ́n dẹ̀ tún ní tàtọ́ sọ fún mo tún mọ ìtàtọ́ tún sọ fún ọ lórí yẹn wàláì mo tún mọ tàtọ́ àríkúwọ́dà kan sọ fún ọ yí pé ọkà sèsì wà mọ́sálásí báyìí ni o kò sí tí fámìlì yọ jẹ tí ó lẹ́ ní o wàláì wọn ni kọ́ fókọ́lẹ̀ kan lọ jáde kódà má dágbére lé torí pé tó bá dágbére lé wọn níjọ́ lọ èṣù ni wọ́n ṣètọ́nù ọlọ wọ́n ni ṣètọ́nù ti lọ bá wọn lé yóò nìkan wọ́n ni ọmọ jáde wọ́n ni ọmọ sọ fún ọ wà jáde pẹ̀lú wọn lẹ́ni tí ó fi ìyàwó lẹ̀ tí ó ní àmá nígbàtọ́ bá fi dé ọba ìyàwó yí pé nínú ẹ̀rọ tí ń lọ ìyẹ̀fun sì ń jáde tí wọ́n sì ń jẹ tí tó fi dé ń jáde àwọn irọ́ àgbákò àwọn wàláì sẹ́rí tẹ̀blì ọ̀rọ̀ wọn ó kọjá kò yẹ báyìí nísìnyí wọn kí ń sáàlù súnà rárá kò síbi tí tàbílìgì wà tí wọn ní dọ́gba pẹ̀lú àwọn táwọn bẹ́ẹ̀ nítorí pé kíni wọ́n fẹ́ kún wọn sójú ọ̀nà ìjáde so abẹ́lọ́wọ̀n bá wa so abẹ́lọ́wọ̀n bá lékẹ́lá kó mú wa dúró lórí kìtàbà àti súnà so yẹ báyìí nísìnyí so kọ́lọ̀ bá lékẹ́lá kó mọ́ sí wá lẹ́ni tí ó mọ̀ tẹ̀lé fẹ́nu kọ́lọ̀ bá lékẹ́lá kó agogo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wa tọ́wà nù tẹ̀blìgì abẹ́lọ́wọ̀n bá lékẹ́lá fọ̀nà mọ̀ wọn bá kó mọ̀ bẹ́ẹ̀

nǹkan ẹ eh, gbọ́dọ̀ sọ fún wọn pé kò dáa yóò mọ̀ gbọ́yé fúnra rẹ̀ ni kò yé báyìí yóò mọ̀ gbọ́yé fúnra rẹ̀ wọ́n kí ń kọ burú fúnra wọn ṣùkọ́ náà bàdé kó dáhùn kó fọ́nà mọ̀ wọn àwọn yìí náà wọ́n rò pé tọ́bàbẹ́ kà sí lórí tẹ̀blík ẹni tí ń jalè tí ò jalè mọ́ pé à bọ́dá sí ń ni wàláhì apàyàn ní tòótọ́ àmọ́ ìgbà tí mo wá bẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ yìí ń ti pàyàn mọ́ à èyí wọ́n wá ló túnmọ̀ èyí ọsọ sọ pé nítorí pọ̀ wá pààyàn mọ́ lọ́wọ́túnmọ̀ sí pọ́dá àìmẹ́yẹyàn tí ó ṣe tẹ̀blígì tí ó pààyàn àbí mẹ́yẹyàn tí ó ṣe tẹ̀blígì tí ó pààyàn tó ti wá mẹ́ni pé tí ń ṣe dáa ẹ̀rí ni ó mú wá lórí tó ń pèpè sí ìjọwà níbàmú pẹ̀lú kìtàbà àti ọlọ́run tó lára àwọn ọ̀tá àwọn tó ń ṣàyẹ̀wà ẹ̀sìn rẹ̀ ní ayé àti ní ìpínlẹ̀ rẹ̀ àwa tí a sì sọ ọlọ́run ọlọ́run ọdún ìtọ́ ìgbàlè ẹ̀rí àwọn ìṣòro tí wọ́n gbà nínú owó fún ọ̀pọ̀ ṣùgbọ́n nítorí àsìkò ó ti lọ a sì kí ní ìsìláàbù wa ní ọ̀bá tábà ìbéèrè àkọ́kọ́ wọ́n ní ẹgbẹ́ kan ti wà ní sí tí wọ́n pè ní human movement group wọ́n ní ìjẹ́ ẹgbẹ́ náà ní ilé ìyàwó ìṣègbè oṣù náà wọ́n lẹ́gbẹ́ kan wọ́n pè ní umma movement group tó bá yẹ́pá wọn títí umma ọmọlẹ́yìn olúkadé sí mọ̀mà náà ni tó bá yẹ́pá wọn náà pè ní umma movement group ẹlẹ́gbẹ́ ni wọ́n ẹgbẹ́ tí ó dá ni wọ́n o so ibà ní sin ikhwan ni wọ́n ẹgbẹ́ burúkú gbà ni wọ́n àwọn tán wa ọba kan náà ni wá ẹja kóra ajá kárọ̀ kásà lọ gbàjọba kò ibà ní sin ọba àmọ́ sípè lábùbákírì já lọ gbàjọba ọba ní kò tí ó bá ní sí ẹgbẹ́ burúkú ni wọ́n ẹgbẹ́ tí ó dá ní lọ́wọ́lá tó bá ipá wọn ni wọ́n ń pè sáwọn ọya ni pé ìjẹ́ èèyàn sọ pé ni ní sọ mí èèyàn lè sọ bẹ́ẹ̀ wípé alùsùnà ni mí ṣùgbọ́n àwọn àfáà ń sọ wa lára gan níbi wọn gbọ́dọ̀ yìí kọ́mọ́dà èyàn ti tẹ́síkí ara rẹ̀ èyàn sàfọmọ́ ara rẹ̀ ẹ́ wala tuzakku anfusakum wa a'lamu man ittaqa wọ́n ló ti tó kíyàn sọ pé mùsùlùmí ni mí nígbà tó bá tún wá béèrè fọ́dà wípé mùsùlùmí ni ọ àgbà bẹ̀tì mùsùlùmí pọ̀ irú irú mùsùlùmí ò ló bìlọ́ǹgì sí kẹtí ọ̀nà sáà máa ìsìnkẹ wa ni àà alùsùnà ni mí àmọ́kọ́ jẹ́ pé ní láti pìlẹ̀ ní ó ti sáré máa sọ bẹ́ẹ̀ kò tí yẹ báyìí nísìnyí nítorí pé mùsùlùmí súfì náà mùsùlùmí la làwọn náà ń pera wọn àbẹ́ẹ̀kọ́ ni àtẹ́ntọ́ jẹ́ mùsùlùmí wọn àtẹ́ntọ́ ti jáde kúrò ìsìlámù náà wọn mùsùlùmí náà ń pera wọn àwọn ṣíà náà mùsùlùmí làwọn náà ń pera wọn àbẹ́ẹ̀kọ́ ni àtẹ́ntọ́ jẹ́ mùsùlùmí wọn àtẹ́ntọ́ ti jáde kúrò ìsìlámù náà wọn mùsùlùmí náà ń pera wọn so ìgbà míì bẹ́jọ́ pé àkàn ní ìgbà lọ́wọ́ rẹ̀ kọkàn ní mùsùlùmí lásán ni ọ́ a fẹ́ mọ irú manhajù lọ ń tẹ̀lé irú àkídà ni tọba ti wá béèrè béèrè tọba tó ti wá ìbéèrè kan bẹ níbi tó jẹ́ pé ó tó bẹ́ẹ̀ bí mẹ́ta ṣùgbọ́n ó dàbí pé wọ́n fẹ́ jọra wọn bí akẹ́bà kó papọ̀ àkọ́kọ́ wọ́n ní pé wọ́n ní pé ṣé èèyàn lè fẹ́ ẹni tó jẹ́ ọmọ tẹ̀bílìkì bóyá lọ́kùnrin àbí lóbìnrin ẹ̀kejì ní pé ìjẹ́ obìnrin lè ṣe ákùn nìka fún bàbá tó sí bàbá rẹ̀ ẹ̀kẹta ní wípé bóyá obìnrin kan kò tí ì ṣetán láti márì so wọ́n wá ṣe kíkpà fún wọ́n ní pé ṣé ó gbà àbí kó sọ pé ò tí ṣetán naam <clears throat> so wọ́n ní ṣé yẹn lè fẹ́ tàbílìrí lọ́kùnrin bóyá obìnrin sísítà tó fẹ́ ní ọkọ tó wá rí tàbílìrí só lè fẹ́ àbí brọ́dà tó fẹ́ níyàwó tó rí tàbílìríyà só lè fẹ́ lóbìnrin so ibá ní sí yìí so ta bá ti mọ̀ yí pé eléyìí báyìí ń kọ́ o èyàn tẹ́kùn ìtẹ̀rì sínú jẹ̀má fi tẹ̀blìrì ni ó ti ẹ̀ léwu fún sísta fún sísta kó lọ fẹ́ tẹ̀blìrì lọ́kùnrin ó léwu gan ẹ ti ẹ̀mọ́dẹ̀wò rárá ni ẹ̀mọ́dẹ̀wò rárá o and brother náà ó léwu fún wọn náà kó lọ fẹ́ kó lọ fẹ́ tẹ̀blìrì yà lóbìnrin aláwọ̀kọ́ ni ẹni tọ̀wọ́ ọ̀gbọ́rọ̀ sẹgbẹ́ lẹ́nu tó nígbà míì obìnrin lè ti nífẹ̀ẹ́yàn tí ò ní gbọ́rọ̀ sáwọn mírù lẹ́nu ó léwu fún ọkọ òfẹ́ náà so ibà ní sí torí pé àfáwà kan bẹ àmì ẹnìkan bẹ náà wọn tabi'in wọ́n pè ní Imran bin Hittan ìkan náà àgbàfà ní tó pé ó ni ọmọ kíwà wọn gidi tó nímọ̀ ni ọmọ wọn sọ̀hábà ni in tó kó bá ní pé ọlọ́fẹ́ kọ̀ọ̀rì jíyà lóbìnrin àwọn àfáà tó dẹ̀ jẹ́ akẹgbẹ́ rẹ̀ lásìkò yẹn wọ́n ké fún àwọn tó ń bá ti fẹ́ wọ́n sọ dálù súnà ni wọ́n gbọ́n gbó àkídà kọ̀wárí ti ń bẹ lórí ẹ̀pá wọ́n gbọ́n kò ni ó fẹ́ obìnrin tán kàkà kó rí obìnrin sọ di kódà Imran bin níbi tó burú dé ọkọrin láti fi yin àwọn tó pa pé jihad ni wọ́n ṣe kò yí báyìí nísìnyí ẹ dákun nígbà tí Imran bin máa jàlá láti hí tó ti bó ṣe gbangba tó bó ṣe nímọ̀ tó a ní Bukhari gba hadith wà títí dò ní hadith ẹbẹ̀n sọ Bukhari tó bá di kọ̀ọ̀rìjì nítorí obìnrin èmi ọmọ bí wọ́n ni fẹ́ múrílà kó mi kọ mọ́ di tẹ̀blìrì lára tẹ̀blìrì yàtọ̀ lọ́fẹ́ so ẹ jẹ́ ká lọ́fẹ́ ni tó jọwá nínú àkídà ẹni tó jọwá ní manhaj àyàfi ta bá rí pé obìnrin yẹ̀mí rẹ̀ rọ̀ ó sì rìn ní ó sì rìn ní ta mọ̀ pé ta bá fẹ́ a lè rí yípadà sójú ọ̀nà súnnà ẹ̀hẹ́ òní káyì síṣẹ́ lórí bí ó se di bí ó ṣe yí padà rẹ̀ síwájú ká tó fẹ́ ìgbà táwà fẹ́ tán tí ọ̀wá ní ṣe ṣe bá tí alam wọ́n ẹlẹ́kejì ni pé síyàn lè so igi kó ṣe aqdun nikah kó sì tọ́mọ̀ wọ́n lè bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni di ẹni tó yẹ pé ó ti lẹ́tọ̀ sí ọkùnrin tán so igi rẹ̀ fún ọkùnrin ẹ̀rẹ́dẹ̀ ti lẹ́tọ̀ sí tó ń ti bẹ́ẹ̀ tí ò ní ti kú ò nílé bàbá rẹ̀ tó wọ̀ fáwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ táwọn òbí rẹ̀ bá gbà fún bẹ́ẹ̀ pé tó agbà sì máa wà lọ́dọ̀ wa bọ́yọ́kọ̀ ò tí rẹ́dì bọ́yọ́kọ̀ ò tí àbáwọn méjì sí jọ ń kàwé lọ́wọ́ àwa rí pé tí a bá fi wọ́n fúnra wọn àwọn méjì ọmọ ṣe fasad ọkùnrin ti ní bùkátà sóbìnrin táàbá haram obìnrin náà ti ní bùkátà sọkùnrin táàbá gbégbà ọ̀nà halal fún yọmọ sí ní haram yọmọ sí lọ́nà haram àwọn òbí àwọn méjèèjì tẹ́ni wọ́n bá pé kan fi wọ́n fúnra wọn dẹ̀ lẹ́tọ̀ọ́ nǹkan tó fẹ́ máa ṣe lọ́nà burúkú yẹ ká máa ṣe lọ́nà tọ́tọ́ lọ́sì máa wà nílé ara wọn títí di àsìkò tọ́nà bàlẹ́ ló fún wọn lágbára láti kíni láti gbé wọn sílé kò yí báyìí nísìn tó wáyé pé àwọn òbí wọn bá fàyè gbà kò sí kàtó burú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó tún jọmọ́ bẹ́ẹ̀ o ni wípé wọ́n ní ṣé obìnrin tí ò tí ṣetán ṣetán bá ṣe kìtìbà sí só lè gbà kò lè gbà kò lè gbà elébà yóò dá kò dá tí ìwọ̀n bá ti ṣetán tí wọ́n bá ṣe kìtìbà síyàn kíyàn sọ fún wọn kíyàn sọ fẹ́ni tó ṣe kìtìbà pé òun ò tí ṣe tán kọwẹ́ lómi kò yí báyìí ní sí ó tí ṣe tán wọ́n lè ṣe khitpa sí ọwá gbà ẹwà ń fẹ́ra yín kalẹ̀ ilé báyìí ò dá o kò yí báyìí ní sí so wallahu a'lam ìbéèrè ní pé wọ́n ní ìhàlìyà tó sún àtàsọ́wọ́ fún Islam àìlá ó bá mọ́ ká máa ṣe àtàsọ́wò ká máa ṣe súfí nínú Islam àbí kò bá mọ́ kò bá mọ́ nítorí pé àtàsọ́wò ìmá se súfí kò sí lásìkò ànẹ́bì sallallahu alaihi wasallam kò dẹ̀ sí lásìkò àwọn sọ̀hábà àbí tó bá yẹ pé tasọ́wù fún bẹnu islam tó bá yẹ pé ń bẹ lásìkò ànẹ́bì torí kọ̀ wòlà ànẹ́bì wá ṣe o tí Tìjàníyà ànẹ́bì ṣe ni torí kọ̀ pọ́síbù kára ànẹ́bì nítorí Tìjàníyà ànẹ́ ti ń tẹ̀lé ọmọlẹ́yìn ahmadu Tìjàní kò dẹ̀ rọ̀pọ̀ ahmadu imam malik láyé kò imam ahmad láyé kò yẹ báyìí nísìnyí bèèlé tí ó wà bá ànẹ́bì bèèlé tí ó bá wọn sọ̀hábà àbẹ́ẹ̀kọ́ ni so àbí ṣe kọ̀dìríyà lànàbí ṣe àbí jàfàríyà àbí ṣàdìlíyà àbí nàkṣàbàndíyà so a ń ṣe súfí kò sínú kàtà nàbí wà lórí ẹ̀ lásìkò yẹn ẹ̀rìkìmọ̀ náà nàbí sọ pé man kana ala misli ma ana alayhi al-yawm fa ashabi so at-tasawwuf laysa fil islami fi shay kò sínú islam rárá ká jáwó kún bẹ̀ wallahu alam So, ìbéèrè lè yìí ni wọ́n ní na wọ́n ní ṣe dandan ni kí obìnrin kó wẹ̀ ìwẹ̀ aljanaba bẹ́ẹ̀ ni dandan ni dandan ni gbogbo ń tàà làbọ̀ ọkùnrin lọ́rùn òun náà lálàbọ̀ obìnrin lọ́rùn àyàfi tó bá jẹ́ sí pé a bá rí dẹ̀rídù pé iṣẹ́ iye o ọlọ́run ọba ní kẹlá lábò obìnrin nìkan lọ́rùn kò lábọ̀ ọkùnrin lọ́rùn àbá bá rí pé iṣẹ́ iye ọlọ́run ọba ọkùnrin nìkan lábọ̀ lọ́rùn kò lábọ̀ obìnrin ọ̀rọ̀ ṣòkòtò gígé ẹ́ pé ìyàwó Ummu Salama gẹ́gẹ́ bí àpìlẹ̀ tó ti wà lọ́dọ̀ wọn pé àrìjá an-nisa'u shaqa'iqur rijal àwọn obìnrin akẹgbẹ́ ni wọ́n jẹ́ ẹnìkejì ni wọ́n jẹ́ fọ́kùnrin níbi ìdájọ́ ṣẹ̀ríà òun rò pé ìdájọ́ káfàṣẹ̀ òtútókè ẹ bá àwọn obìnrin náà wí ní ọlọ́bá ni a eléyọ̀ bá yọ obìnrin wí tẹ́yí obìnrin gan ẹ̀sùn jíkọ ma wọ́lẹ̀ ni àwọn ọkùnrin là ń gbogbo òfin ọlọ́run bá tẹ́ bá ti ń rí àtọkùnrin àtobìnrin ní bá wí àyàfi ilé tẹ́ bá rí pé à obìnrin nìkan lé ọlọ́wọ́ bá lẹ́kẹ́ dájú kọ́ mí báyìí ọkùnrin nìkan lọ́wọ́ bá lẹ́kẹ́ dájú kọ́ báyìí bí ká lo hijab bí ǹjẹ́ kí wá béèrè kọkùnrin wá béèrè ní sí pé ẹ̀dàkùn sí ọkùnrin só lè wẹ̀wẹ̀ haidọ̀ á béèrè pé sọkùnrin máa ń ṣe haidọ̀ ni so tó bá ti ń se haidọ̀ lọ́kùnrin máa wẹ̀ so ibà ní sí àmọ́ tó bá ti ṣe àmọ́ ẹwọ janaba ń ṣẹlẹ̀ sọkùnrin ń ṣẹlẹ̀ sóbìnrin aljanaba ni pé kọ́kọ́ àti ìyàwó tó bá ti lọ́kọ́ ní àbẹ́ tó ti níyàwó ńlé so kí wọ́n jọ súnmọ́ra wọn tó má ti súnmọ́ra wọn ti jára jànábà ní ọ̀nà kejì tí èyàn máa ń gbà jára jànábà ní pé èyàn tí níyàwó èyàn tí lọ́kọ èyàn sùn ó lálá omi tí máa ń jáde lára ọmọkùnrin tí máa ń dọmọ ó jáde lára rẹ̀ àbóbìnrin tí máa ń jáde lára obìnrin tí máa ń dọmọ ó jáde lára obìnrin àwọn méjèèjì náà ni máa ń ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí hadithu ìyàwó umu salama radiyallahu anha àwọn àrùdọ́ha so ó máa ń ṣẹlẹ̀ sọ́kùnrin ó máa sóbìnrin gbogbo eléyìí báyìí ara wọn kan tí máa ń fa jànábà nìyẹn kí nǹkan ọmọkùnrin jáde lára yẹn tí yẹn bá sùn àbí kí yẹn jajú ilẹ̀ gan báyìí kí nǹkan yẹn fi jáde lára yẹn ìgbà mí o mọ́ ń jáde látara àpáyà tí yẹn bá ń ṣe exam lọ́wọ́ ńgbà mí tí bá ṣe exam lọ́wọ́ ńgbà mí tí ìpayà mi tí nǹkan yẹn jáde lára rẹ̀ ó ti dọ̀rọ̀ yẹn kó wẹ̀ jànábà kò bá ni kò bá jọbìnrin tí wọ́n máa ń sasa tutakuwa pamoja na afya